وعلى آله وصحبه أجمعين Now, um, ohun tí mo mẹ́nu bà lẹ́yìn ká tó lọ kírun òun náà ni pé wọ́n ní àìfún obìnrin lówó àìtí ìfóbìnrin lówó orí ẹ̀ kò ní ṣe léèwọ̀ fún wa láti wọlé tọ̀ ọ́ bó tiẹ̀ jẹ́ pé a tún padà síbi àpòjúwe tó dáa jù táwọn nábì fi ń hàn wá nígbà táwọn sọ̀rọ̀ bó ṣe yẹ kó orí ó mọ wọn ní ìtàn nábì fi júwe fún wa òun náà ló dáa jù ṣùgbọ́n tá a bá rọkùnrin tó rọ̀ lọ́rùn láti san ìlọ́po ìlọ́po ẹ̀ tí ò bá ti kó nira bá a tó dà ní àsọdọ́kọ̀dì sípò ẹ̀ ti ka àníbáwí wọ́n ní nípa pé adéwọlé tọ obìnrin láì fún ní sàdákì náà alùpọ̀ yìí láti nu àyà Qur'an yẹn ni ṣùgbọ́n èyí tó dáa jù ní pé pọ́kùnrin ó fóbìnrin lówó orí ẹ̀ kó tó wọlé tọ̀ wọ́n wá ní àwọn ti ti ọmọ òjíṣẹ́ ńlá Fatima ọdí aláwọ̀ àná pé nígbà tí ọkọ ẹ̀sẹ̀ náà àmì tó fẹ́ consulate ànábì bí àánì pé yẹ̀rẹ̀kẹ́ àṣẹ àfóní nǹkan tẹ̀bá rántí àyè wọn dáhùn fún ìlú nǹkan kan ànábì wọn ń bílẹ̀ pé ẹ̀wù ẹ tó máa ń wọ̀ lọ sójú ogun yẹn dà èèyàn máa wọ́dà pé ẹ̀wù ojú ogun kí ni tó fẹ́ fún lẹ́ni pásímọ̀ láǹfààní nínú ẹ̀wù ojú ogun ṣùgbọ́n pé àfẹ́ kó má fún ní nǹkan tó jẹ́ pàtàkì yìí kó má fún lẹ́gùn kankan kó tó wọlé tọ̀ sọ ló fi jẹ́ pé wọ́n máa tún síta ẹ̀ sìn ló fi jẹ́ pé èyí tó dáa jù náà ni pé ká fún obìnrin ní owó orí ẹ̀ ká tó wọlé tọ̀ ohun tá àwa náà tó ṣẹlẹ̀ láàrin wa rẹ̀ àwa la máa ń lóbìnrin káàdì tí fún ní sàdáàdì káàdì sọ pé a fẹ́ lọ ṣe proposal fún mátínà ó lè máa parí lẹ́yìn wọ̀lúwàlì reality ni jẹ́ pé èyí tó bá fi lọ̀ wá nú àwọn brọ́dà náà sọ pé òkè tí ò jẹ́ lówó owó ò jẹ́ lówó ju owó sàdáàkì ẹ̀ lọ. ó ń ṣẹlẹ̀ àwọn aláwọ̀ ohun yẹn wọ́n ń jowú ọ̀nà má jowú dà ẹni tí ò fún ìyàwó ẹ̀ ní sàdáàkì káwọn òwúlẹ̀ bèrè nǹkan mi tó hmm. máa jẹ́ ojúṣe tí ẹ kó ṣe fún a fẹ́ fún wa ni pé ká fún ní sàdáàkì ká tó consulate kájẹ kó wọn wálẹ̀ pé súnà kìíní yìí tó dáa jù ní pé kí n fún ẹ kó má lè pé mo jẹ gbèsè ẹ̀ in that case a lè jẹ gbèsè ẹ̀ ṣùgbọ́n ká fún ká tó wọlé tọ̀ yẹn ló dáa jù náà wọ́n wá ní ìyẹn fún ìtọ́jẹ́ wípé a pè ní mahar mu'ajjal owó tá a gbòjò wọ̀n sí tá a fẹ́ san ní ojú ẹsẹ̀ èyí tá a bá wá dìbà látara kọkùnrin ò ní nǹkan kan tó lè fi san na ẹ wo ti arákùnrin tó jíṣẹ́ ńlá fi léèrè yìí pé kí ló ní tó lóun ò ní nǹkan kan ẹ rántí pé ànábì ní bí ò bá tiẹ̀ ní nǹkan kan tó bá jẹ́ kíké koran nìkan ló máa kọ arábìnrin yẹn kó kọ kí ẹ rántí ànábì ò gbàgbé pé èèyàn láǹfààní pé kó mo ti fà ẹ̀ kí ló ṣe tí ò sọ fárádìó ní ẹ pé ó da àfi fún ẹ jọkújẹ tó bá lówó kó máa san ìyẹn wà nú àwọn nǹkan táwọn àpapọ̀ kan pe àkíyèsí sí pé ẹ wo tárádìó nìyẹn ẹ tún wo ti àárì ẹ wo ti àárì tó ní kó fún lẹ́wọ̀ ogun ó ń ṣe òpin ànẹ́bímọ ìpè afẹ́ká dun obìnrin nú kàtó wọlé tọ̀ ọ́ ṣùgbọ́n kọ́ndíṣọ̀n máa ń fúnlẹ̀ mọ́yàn tí kò kò tiẹ̀ ní ní nǹkan kan àbí kó ní nǹkan tí ò tó nǹkan tẹ́ni tó fẹ́fẹ́fẹ́ gbà lọ́lọ́run ṣe ló ti òun jẹ́ fún yín pé ẹ lè jẹ gbèsè ẹ̀ kò tí jẹ gbèsè ẹ̀ yẹn is not their duty fóun àjẹpẹ́ yẹn làwọn máa wá fi ọkàn balẹ̀ lé lórí wípé ibùn lẹ́yìn ọdún mẹ́wàá bẹ́ẹ̀ ni òun sọ pé òun ò ní san òun máa san ni now wọ́n wá ní irú ètò jẹ́ èyí tá a ṣàdéhùn ẹ̀ bá yẹn. هل يشترط تحديد هذا الأجل ṣé condition ni pé ẹni tó wò ní san lójú ẹsẹ̀ òun fẹ́ san in the future ṣé nínú condition tàjílù mahab dídì pa mahab ṣó wà nínú condition ẹ̀ pé ó gbọ́dọ̀ sọ precisely time tó ń fẹ́ san sí àbí kò gbọ́dọ̀ sọ precisely. àwọn àfáà ní ẹ̀ sọ́mọ́rì ojú ọ̀pọ̀lọpọ̀ láyọ̀ yìí kò sí condition tó gbọdọ̀ sọ fún society lè gbégbà báyìí tó bá ṣáà ti sọ fún sísà yìí pé ipa ò kánsìn máa san ìjọ iwájú wọ́n ní ìtí ò bá ti wá sí precise condition eh, time tó fẹ́ san yẹn a máa mọ̀ pé ìjọ tí kan nú àwọn nǹkan méjì bá ti fẹ́ ṣẹlẹ̀ ó ti dọ̀ràn yàn lọ́gbà fún sísà yìí nǹkan kìíní òun ni tọkùnrin yẹn sọ fún òun fẹ́ kọ́ ọ́ tó bá lóun fẹ́ kọ́ tí ò tí sanwó orí ẹ̀ ó lóun máa sanjọ wájú kò dágbà kò dóṣù kò dáhùn kò dọ́dún ǹjẹ́ tó bá ti lóun fẹ́ kọ́ kí sísà ẹ̀ tọ́ pé sàdá kí òun dà kó tó kọ̀ ọ́ ìkejì òun ni tí kú bá pa bọ́dà yẹn kí wọ́n tó máa pín dúkìá ẹ̀ máa kọ́ yọ owó orí sísà yẹn máa kò lè lọ́wọ́ tó ti yé wá sí náà wọ́n wá ní bá a ṣe wá ní kò sí májẹ̀mú wípé a gbọ́dọ̀ fi táìmù kan pàtó sí tọkùnrin bá tó bá so sàdá kí ìyàwó ẹ̀ mọ́ táìmù kan tí ó wà realistic wọ́n ní kò ní wà kẹ́lẹ́bù kí ni tí wọ́n táìmù tí ó wà realistic ọkọ ní pé ń rìn màá fún ẹ níjọ wa tó ọkọ ní pé màá fún ẹ níjọ kíjọ tí eclipse bá ti ń ṣẹlẹ̀ wọ́n ní irú táìmì yẹn wà realistic tó ti yé àbí pé níjọ́ pátẹ́ àwọn ìjìbọn máa ń pẹ́ níjọ́ pátẹ́ yẹn bá ti ń fẹ́ báyìí wọ́n ní gbogbo wọn yẹn àwọn àfààní wọn ò ní ìgbà lọ́wọ́ ẹ̀ but ordinarily kò sí májẹ̀mú pé ọkùnrin gbọ́dọ̀ dá táìmù tó bá fẹ́ ṣe tàbíjìlò ìmáà wọ́n tó bá wá dá táìmù tí táìmù yẹn fẹ́ jọ táìmù ẹ̀ tó fẹ́ dodge responsibility tí ò rọrùn fóbìnrin láti bí léèrè in that case àwọn ìdílé pé àgbà kó wá kàn mí tó wà realistic kò dáa àìjẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò bá dá kàn tí ò wà realistic àní bí tó bá ti ń kú àti tó fẹ́ ṣe tọ́láàkì arábìnrin yẹn máa tẹ́wọ́ gba owó ẹ̀ àwọn sísá bá ní kò tó bá fẹ́ ṣe tọ́láàkì tó bá ti fẹ́ ṣe mẹ́tínà òun tẹ́wọ́ gba nǹkan òun èmi náà bẹ̀ torí tọ́lọ́run ẹni bá fẹ́ ṣe mẹ́tínà kó máa gbìyànjú rí pé tó bá jẹ́ wá ń kọ̀bọ̀ òun ò di ara dé òun ní gbèsè ẹ̀ ọ̀la òun ló darí tí ìmánì bá tó ìmánì kéèyàn mọ̀ ọ́pọ́pọ́ èèyàn pé kò lówó lọ́wọ́ ṣùgbọ́n fẹ́ ṣe kíní láti fi ṣe fi sẹ̀mí lò láì ní wọ́n láwọn náà ò gbàgbé bó ṣe é ṣe pé ẹ̀rí bẹ́ẹ̀ làwọn náà fi ṣe bẹ́ẹ̀ fún yín hmm. nǹkan lọ́pọ̀lọpọ̀ wọn sọ ní àwọn brothers yẹn wọ̀láì akọ̀ǹsìn náà lára wọn ni. Hmm tó ti yé pé bá a ṣe rí sáwọn ìwé jẹ́ káwọn náà fẹ́ ṣe bí àwọn sọ̀hàdìyàt ìyẹn náà dà so fọlọ́ jẹ́ káwọn náà dá sí wọn ṣe ní dídá tiwa sí wọn ó máa fáwọn náà lọ́wọ́ láti dá ànítọ́lọ́hún ọ̀láyé wọn ní sùúrù wọn tíráì ṣẹ́ni tíyàn bá rìn káàkiri tó bá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn àwùjọ míì á mọ̀ pé ọlọ́run dá àwọn sísà tiwa dáa púpọ̀ ọ̀láyé wọn ò sí bí kéèyàn fi yìnbọn pé wọ́n ń tíráì wọn ò dá tán báwa náà ò ṣe dáa tán ṣùgbọ́n afẹ́káwà túbọ̀ rọ̀ fún wọn láti túbọ̀ jẹ́ kí súnà tí wọ́n láwọn náà fẹ́ bá ṣe kó lè rọ̀ wọ́n lọ́rùn. now àwa fẹ́ wo circumstance wo lóbìnrin ó ti máa lẹ́tọ̀ọ́ sí full mahar circumstance wo yóò ti máa lẹ́tọ̀ọ́ sí ìdajì mahad circumstance wọn ti ní kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí kankan nínú méjèèjì ohun tá a bá fún akànfi dùnú ni circumstance wo ẹlẹ́ẹ̀kẹrin ló ti jẹ́ pé òun gan ló tún máa dá owó orí padà fún wa situation náà nìyẹn àkọ́kọ́ wọ́n ní máa ìtàkọ́rọ̀ ìzọ́jà bíi ìlúmáhàrì káàmìlà situations tóbìnrin ti lẹ́tọ̀ọ́ láti gba owó orí ẹ̀ fúlì ìkíní àdókòwò làkàkì kíyè dìzọ́jà ayé àjìmá tọkùnrin bá ti ń consulate marriage tó ní sex gẹ̀gbóbìnrin ó ti di ọ̀ràn ọyàn wípé owó orí ẹ̀ ti dẹ̀tọ́ fún un ó di ẹ̀tọ́ fún un. That is, whatever amount tó wà tóbi yẹn bá jọ sọ, she must be paid that full amount. Either nísìnyí tó bá wà lọ́wọ́ ẹ̀ àti níjọ iwájú ó ti jẹ́ gbèsè. Ká sọ bẹ́ẹ̀ yẹn, tí ò bá ní on the spot fún ọgbọ́n ti jẹ gbèsè full amount. Torí pé akóòtù àyà kan lẹ́ẹ̀kan tí ọlọ́run ní ẹ bá fẹ́ fìyàwó kan pààrọ̀ kan, hmm, ẹ gbọ́dọ̀ mú nǹkan kan ẹ gbọ́dọ̀ dín nǹkan ẹ gbọ́dọ̀ gba nǹkan pọn nínú tẹ́ ẹ ti fún wọn ohun tá a ti ṣèlérí pa fẹ́ fún un tá a bá wá dekù tá a fún fúlì àti múnú tí a fún náà yẹn wọ́n ní ọlọ́run fi àyà yìí ó fi ṣe léwọ̀ àyà twenty ọba uh, surat al-nisa twenty twenty one pé ẹ gbọ́dọ̀ mú nǹkan kan nù tẹ́ ẹ ti fún wọn tẹ́ bá fẹ́ pọ̀ wọ́n so wọ́n ní aláàjì tí wọ́n sọ nínú hadith kan wípé ayu mamra'atin nukihat bi ghairi idhni waliyiha fa nikahuha batil fa in dakhala biha falaha al-mahr bima tahalla min farjiha pé gbogbo obìnrin tí wọ́n bá fẹ́ láláì gbàyọ̀ǹda wọ̀líyọ̀ ẹ̀ yẹn ni pé ẹni tó lẹ́tọ̀ọ́ láti fúnyàn òun kọ́ ló lóun yọ̀ọ̀dẹ fúnyàn ànábì ní nìkan yẹn null and void bóyá wrong person ó kàn lọ́wọ́ èèyàn kan ní family yẹ wọ́n láwọn fi fún un now a ti ṣàlàyé pé irú nìkan yẹn a máa pè ní nìkan ṣubha ó yàtọ̀ sí zina tòun ti pé marriage yẹn ò valid ànábì ní nìkan yẹn ni ò valid o obìnrin yẹn ò ní dówó orí tó gbà padà fún kí ni o fáǹfààní tọkùnrin yẹn ti ní láti tọ abẹ́ ẹ̀ wò tí wọ́n ní tó bá wá jẹ́ pé ẹni tó fi rọ́ngìnì ká gbádùn kankan wọ́n ní ká má dáwó padà fún topless of ẹ̀tọ́ àti right nìkan gbádùn ẹ̀ ṣé ẹ̀ lọ́wọ́ ẹ̀ka dówó padà fún wọ́n ní kò yẹ kí ẹ̀ náà fi anything dun arábìnrin yìí nínú tó bá jẹ́ owó orí ẹ̀ so ní situation pé ọkùnrin ti consummate marriage the sister must get her full sadaki kódà tó bá jẹ́jọ́ kejì ló ti sáà ìpọ́n òṣè mọ́ na fa'ida تتقرر للمرأة جميع المهر بالوطئ ولو كان حراما kódà tó bá jẹ́ pé irú consolation tọkùnrin yẹn ṣe consolation haram ni àfàwọn give example kéèyàn bá obìnrin ẹ̀ lò pọ̀ ní anus nídìí nífúrọ̀ haram ni ó ní tọkùnrin tó ṣe nìka halal tó bá ní haram kind of sexual intercourse ìyẹn ò ní kóbìnrin yẹn má gba fún sàdáàkì kó wá ní òun ò tí ì consummate ẹ̀ in the halal manner even tó bá consummate in the haram manner eh? example kan yẹn another example is obìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ẹ̀jẹ̀ postnatal bleeding ó sì ń ṣẹlẹ̀ ó wá nítorí pé haram ní kéèyàn méjì ìyàwó èèyàn gbà yẹn ìgbà ló ń consummate sí ìyẹn ò ní dín nǹkan kan nínú sàdáàkì kí ẹ kó san fún arábìnrin so ìyẹn jẹ́ the first situation tóbìnrin ti máa gba full sàdáàkì the second situation ni mọ́tò àdìsọ̀jẹ́ yìí. قبل الدخول في نكاح صحيح tí kan nínú àwọn méjèèjì bá kú kó tiẹ̀ tó di pọ́kùnrin consummate now argument wáyé láàrin àwọn àfáàdúrí yẹn pé agbọ́tọ́kùnrin bá consummate tán pé kó ti tọ̀ nǹkan o ṣùgbọ́n eléyìí ò tẹ̀ tí ì tọ̀ wò ikú wá dé bá àìdá ọkùnrin àbí obìnrin kí ni basis tó ṣe máa lẹ́tọ̀ọ́ sí fún nìka wọ́n wá ní wọ́n pín sóríṣi méjì ìkíni nínú ẹ̀ ni pé tó bá jẹ́ pé almahar musamman filaqd tó bá jẹ́ pé tó bá jẹ́ wípé wọ́n ti sọ iye tí wọ́n fẹ́ fún obìnrin yìí pé iye báyìí la fẹ́ fún ta fẹ́ pé òun ni maharu sẹ́mà tí kì í ṣe nǹkan dákẹ́ lórí ẹ̀ wọ́n bá ti precisely sọ pé iye báyìí la fẹ́ fún un tí kú bá ṣẹlẹ̀ pé kó máa gba the full amount yàtọ̀ sí situation tí ò kú ṣùgbọ́n tọkùnrin tí consummate ẹ̀dẹ̀ tó yé wa èyí tí ọkùnrin ò tí consummate tí wọ́n fi kọ́ ọ́ kò consulate kò dẹ̀ wà ní private room tó ti ní access tó bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ irú yẹn àgbà half sàdáàkì ṣùgbọ́n ọkùnrin kú kó tó láǹfààní láti wọn ló máa gba full sàdáàkì àwọn àwọn dàgbé kí ni reason yẹn wọ́n ní. almar'a تستحق المهر كاملا باتفاق الفقهاء وعلى هذا إجماع الصحابة لأن العقد لا ينفسخ بالموت وإنما ينتهي به لانتهاء أمده وهو العمر wọ́n ní wọ́n fi òpin yà sáàárín situation pé a ṣe akdo nìka akú àti pé a ṣe akdo nìka àti consulate wípé ẹnu àwọn àfáà kò àwọn sọ̀hábà náà irú ìdájọ́ yìí wọ́n mú wa torí pé wọ́n ní ẹni tó kú marriage ẹ end ni kì í ṣe pé marriage ẹ collapse wọ́n á fi wé kéèyàn rẹ́ǹtì ilé pé bàbá landlord owó ọdún kan ni mo san ó san january ó wá di january next year ó wá sọ pé ó wà láì wọn ò tí ì kú síbẹ̀ tí ó yín sì kí ló ṣẹlẹ̀ kò ṣe tó pa landlord pẹ̀lú yẹn tí kì í bá ti ṣe pé sísà ló dì náà rẹ̀ tó kọ́kùnrin yẹn ní access òun the fact pé kò consulate tó ti yé torí pé ọlọ́run ọba ní àkókò tó dákun ti tó kì í ṣe ẹ̀bí síta wọn ní àgbà full amount situation yẹn yàtọ̀ tó bá jẹ́ pé kò tí ì consulate but he still alive ayàdẹ̀wà tó clear wípé pẹ̀lísùn máa fà tẹ́ ẹ̀ bá ti consulate ìdajì ohun tẹ́ bá promise wọn ni. Nah. والله إذا كان المهر لم يسمى في العقد ومات أحد الزوجين فاختلف أهل العلم في ذلك على قولين الأول تستحق مهر مثلها أم والثاني لا شيء لها نعم wọ́n tó bá wá jẹ́ pé ẹni tó ṣe ápùlù nìkan yìí ṣùgbọ́n kò tí ì sí àjọsọ pé iye báyìí ló ń fẹ́ fún ìyàwó ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ àwọn sọ̀hábà kan dájọ́ wọ́n ní pé yàtọ̀ sí first case wípé àti yìí tó sọ iye tó ń fẹ́ fún fún ọjọ́ lẹ́la fẹ́nukù àti yìí tí ò sọ pé ìkan náà ni wọ́n ní wọ́n gbé lọ ẹgbẹ́ ìlọ́ba abdullahi ibn mas'ud hadith alqama nínú sunan abi àti tirmidhi wípé wọn ló gbẹ́jẹ́ ìbá abdullahi ibn mas'ud wípé arákùnrin kan ọkọ̀ ẹ̀ jáde láyé kò dẹ̀ tí ì sọ pé iye báyìí lòun fẹ́ san fún ìyàwó ni kò tí ì consulate wọ́n ní ibn wá dáhùn wípé àwọn ìhà èmi ó yẹ ká fún arábìnrin yẹn ní sàdáàkì tí wọ́n máa ń fún àwọn irú akẹgbẹ́ ẹ̀ máa ń wọláyà lera obìnrin ọ̀hún ó sì jogún wọ́n alẹ́ àlàyé ìjà yóò sì ṣòpó okú ọpọpọ kú kò ní í ṣe pẹ̀lú pé wọ́n consulate wọn consulate once tí abdul bá ti ṣẹlẹ̀ tí ó ti yé sìn opó pé à ń banújẹ́ ní tó ṣẹlẹ̀ a fi ń ronú nírò tí ọlọ́run ọba lóun gbà ọ láyè ká fi wò ni kì í ṣe o pé necessarily àkànfẹ́ ìmọ̀ tó bá jẹ́ pé ó lóyún sínú torí tó bá jẹ́ pé oyún òṣòyún ni ọlọ́run ní sọ yí pé wọ̀lá iye islamina làkè ìdẹ̀lẹ́ ní sáré kan àwọn obìnrin yìí tí ò ní ṣe nǹkan oṣù mọ́ torí tóbi ò bá ti ṣe nǹkan oṣù mọ́ kò ní lóyún so tó bá jẹ́ pé torí oyún lè kan àwọn obìnrin tó ti kọjá oyún lérí kò yẹ kó máa sunkún táwọn ọkọ wọn bá jáde láyé ọ̀sẹ̀rí àjẹpẹ́yàpẹ́ rárá yẹn nìkan kọ́ ọlọ́run fẹ́ kí ọ̀wọ̀ yẹn kó máa wà fẹ́yìn ọkùnrin pé kí wọ́n fi wọ́n fi kájú kúrò nínú tí máa sábà wọ̀ wọ́n lójú láti fi ronú nígbà bọ́lọ́run bá ṣe gbà wọ́n láì fi kún òrò fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá so abdullahi masud ó ní èyí tí wọ́n ti consummate ọkẹ́ fi jáde láyé yẹn ó máa gba sàdáàkì tó ṣe déédéé ta máa ń fún àwọn akẹgbẹ́ ẹ̀ torí pé wọ́n tí ì lájọsọ ẹ̀ ká ní wọ́n lájọsọ ẹ̀ ní olùmọ̀ràn mi àjogún àdẹ̀ṣe ẹ̀dà náà second position lórí eléyìí òun wá ní pé àwọn àfáà kan ní kò ní gbà nǹkan kan kí nìdí anaha fúrkọ́tún وردت على تفويض صحيح قبل فرض وبسيس وني إمام مالك أتي إمام ashafi'i àwọn ní àwọn rò wípé tí wọn báyìí tí ìlàjọ sọ pé iye báyìí ni wọn fẹ́ fún un tọkùnrin yẹn fi tó fi kú kò yẹ kọmọbìnrin yẹn gbà nǹkan kan torí pé kí ni eh, ọlọ́run ọba ló mú ọlọ́jọ́ dé wọ́n pọ̀ sí fóònù nǹkan tó yẹ kó gbà ṣùgbọ́n kada kádàrá ṣáájú postponement yẹn ó correct ṣùgbọ́n gbà tí o ti consummate tí o ti fọwọ́ fọwọ́kun obìnrin kò tiẹ̀ tí ì ní kálúwà pẹ̀lú ẹ̀ àwọn ò rò pé ó yẹ kó ba nǹkan kan now wọ́n ní abúmálì kan ní kóòtù قد علق الشافعي رحمه الله القول في المسألة على صحة الحديث المتقدم وهو صحيح ó ní nígbà tí ìmáàmù ṣàfìrí ó mú òfin náà yìí wá ní pé wọn rò pé ẹkọbìnrin ẹgbà kankan wọn wá rán ìmáàmù ṣàfìrí létí pé àpọt ah, ibùdó mọ̀síkòdù dájọ́ yìí náà ó ní tòun ti pé ikú ni obìnrin ẹgbà fún sàdákì ìmáàmù ṣàfìrí wá ní wẹ́ẹ̀ tí hadith yẹn bá sọ kíyà tó ti yé àbúmọ́lì kan dáhùn pé àwa rí pé afẹ́ yẹn kó sọ kíyà so lọ́dọ̀ àwọn àfa tó ti sọ hílẹ̀ adẹ́bí kò sí ìrújú wípé kọ̀ǹdíṣọ̀n kejì tóbìnrin fi máa gba fún sàdáàkì òun ni tọkọ bá jáde láyé kí wọ́n tó kọ̀ǹsùlẹ̀ therefore kọ̀ǹdíṣọ̀n um, kejì tọkùnrin bá kọ̀ǹsùlẹ̀ ní òrújú kọ̀ǹdíṣọ̀n kejì tọkùnrin bá jáde láyé before conservation especially tí wọ́n jẹ́ kí wọ́n ti jọ àbí pé báyìí ló máa san ẹnu kò lórí yẹn tí wọn bá agree ìyẹn ni wọn jọ ń fà lásán pé ibi mọ̀sùlùmí mú dájú ẹ̀rọ pé rárá ó máa san fúlì amount yẹn ni wà á ní jẹ́ nǹkan tí sísá bá dictate a máa wá fún ní amount táwọn akẹgbẹ́ ẹ̀ máa ń san ẹ jẹ́ kí wọ́n méjì yòókù wá káwá rẹ̀ tẹ̀lé ká lè bá àwọn tiẹ̀ condition kẹta alhalwa sahiha kò consulate kò kú ṣùgbọ́n ó ti jọ wà nínú ilé pẹ̀lú sísá wíwà tó jẹ́ pé kò yẹ kí àfẹ́sọ́nà méjì jọ wà ṣé àwọn kẹta bá ń tóbìnrin sọ́nà pé àti lọ rí dájú ẹ̀ wọ́n ní àwọn máa fún wa january ṣùgbọ́n bàbá yìí ò tí ì sọ pé òun yọ̀ǹdẹ̀ fún wa àti ìlànfààní pé kájọ wà nínú ilé tí ò ní sẹ́nì kankan tó sì kẹta wa àti ìtòjíṣẹ́ ńlá wa kan wà tó sọ̀rọ̀ yìí clearly wípé láyà ìwọ́n náà rọ́jò lóhùn bí ìmọ̀ràn ọkùnrin kọ̀ọ̀kan kó má bá obìnrin kọ̀ọ̀kan wà níbi tí wọ́n ti máa ní kọ́lọ́ àtẹ́ tí wọ́n bá fẹ́ ṣe tí ò tí ì lẹ́tọ̀ọ́ fún wọn kí wọ́n ṣe kò sí nǹkan kan tó fẹ́ dín wọn lọ́wọ́ tó wọ́n ní kẹ́nìkan tó sanwó orí obìnrin tó bá ti jọ wà pẹ̀lú obìnrin nínú situation yẹn ó ṣe é o kò ṣe é o ṣé àbọ̀ pé wọ́n ti sọ fún wa pé tọkùnrin bá ti ṣe ákùdù owó orí ìṣe condition fún láti ní sexual intercourse ṣe rántí ó ní ìgbé tóun àti irú obìnrin bá ti wà níbi tán wà yẹn òun yóò fẹ́ ní àǹfààní ẹ̀ ṣẹ́sìkẹ́sì lọ́jìkì yẹn kí síyìn táwa ti gbà pé owó orí ò ní í ṣe pẹ̀lú ápdù tí bàbá ẹ̀ bá ti lóun yọ̀ǹda tó bá ní ọ̀rọ̀ fẹ́ ní sùúrù wà lọ́wọ́n ṣe sùúrù tó ti yé sìn so tó bá ti wà níbi tó ti ní free access nínú obìnrin yẹn kò wá ṣe kankan kálúwà yẹn is exactly bí ó ti consummate because ordinarily sísà yẹn ò ní gbà fóun pẹ̀lú ẹ̀jọ̀ wà ní kálúwà tí kì í bá ṣe torí pé ó ti gbà pé tó bá tiẹ̀ bòun mọ́lẹ̀ kò sẹ́ni tóun fẹ́ kí lọ́ba wọ́n á sọ pé ẹlẹ́tọ̀ ẹ̀ and therefore is entitled she is entitled to her full sadaki. position kẹrin um, lórí ẹlẹ́kẹta yìí. إذا حصلت هذه الخلوة بعد العقد فاختلف أهل العلم في القدر التي تستحق المرأة من المهر إذا طلقها على قولين وني يوري لك تتانسو يقول تي خلوة باتي شلالاني أقنع تبني يقول تبني تي لتوسي مهر أفا وانتشون يقول يقول مواتي láàrin àwọn àfa lórí pé ṣé fún sàdáàkì lóbìnrin bẹ́ẹ̀ máa gbà ní àbí ham sàdáàkì ẹ rántí pé àyà kan ti sọ fún ayé pé tẹ́ ẹ bá kọ àwọn obìnrin láláì jẹ́ pé ẹ tí ìfọwọ́kàn ẹ tí ìfọwọ́kàn wọ́n fọlísìkù máa ìdajì nǹkan tẹ́ ẹ bá ti promise pẹ̀lú ẹ̀sán ní sàdáàkì ni àwọn àfáà kan wá insist pé even tí kọ́lùwà bá ṣẹlẹ̀ ìdajì ni kí wọ́n máa yẹn ó gbà but àwọn tí wọ́n ní rárá fúù ni wọ́n làwọn faramọ́ kó gbà wọ́n mú ẹ̀rí wa àwa fẹ́ yẹ ẹ̀rí yẹn wò ká tó lọ mention condition kẹrin ó ní al-awwal tastahiqu jami' al-mahar walau lam àwọn tí wọ́n ní kó gba gbogbo ẹ̀ wọ́n mẹ́rin wa. wọ́n ní àkọ́kọ́ عن سعيد بن المسيب أن عمر بن الخطاب قضى في المرأة إذا تزوجها الرجل أنه إذا أرخيت الستور فقد وجب الصداق حديث ما صحيح أثر ما صحيح قصده عمر بن الخطاب wípé sọ wípé tí wọ́n bá ti fi obìnrin fún ọkùnrin tó bá ti lè fi fa cotton sílẹ̀ tó túmọ̀ sí pé tó bá fẹ́ ṣe nǹkan tó fẹ́ ṣe kò sí tó fẹ́ di lọ́wọ́ wọ́n má lò ní wájàbà sọ̀dà sọ̀dà àti obìnrin yẹn o tó ti di ọ̀nà ìfún fúrì náà ọlọ́run náà tún wá sọ nínú sọ́ọ̀tù nìsa kíké wọ́kẹ́ ìfẹ́ta àkùdó náà wọ́kọ́ àkùdọ̀ ọba àlókùn ìlà àbá pé tẹ́ ẹ bá fẹ́ kọ obìnrin ẹ má gbọ́ owó yí padà báwo lẹ́ẹ̀kẹ́ ṣe wá gbà á. وقد أفضى بعضكم إلى بعض lẹ́yìn tẹ́ pé ẹ ti fi ara hanra yín yẹn ni pé ẹ ti wà in privacy tí ó ti yé now bó tẹ̀ jẹ́ pé àyà yẹn ọ̀pọ̀ ní báwọn tọ̀hún ṣe ń tú àwọn tọ̀hún yẹn tó kọ́ ń pé fífi privacy hanra yín yẹn ni pé àti consummate àwọn kan ní rárá pé àtijọ́ wà ní private àti láǹfààní ká ṣe é ṣe é náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ bá àbúkún ìlà àbá làwọn tún sí náà nínú ẹ̀ náà ibi tọ́nà ti ní wà ń tọ́lọ́pù mọ́húnnà min qabli an tamassuhunna wa qad faradtum lahunna farida fa wọ́n ní hamalul massa fi qawlihi ta'ala على الخلوة لا على الجماعة. al-jimaa pé kò ṣe wọ̀ fún yín tẹ́ ẹ bá kọ àwọn obìnrin lásìkò tẹ́ ẹ tí fọwọ́ kàn wọ́n àbí tẹ́ ẹ tí dáyé léyìn kan tẹ́ ẹ fẹ́ san fún wọn pé kò ṣe wọ̀ fún yín kẹ́ ẹ kọ̀ wọ́n wọ́n wá ní almasu tẹ́ ẹ tí fọwọ́ kàn wọ́n yẹn àwọn tú sí pé ẹ tí wà níbi tẹ́ ẹ ti láǹfààní àti fọwọ́ kàn wọ́n tó túmọ̀ sí kálúwà so àwọn ẹ̀rí wọ̀nyí làwọn tí wọ́n sọ pé obìnrin o ó lẹ́tọ̀ọ́ sí full mahad àwọn tí wọ́n kó wa rè àwọn ìpín kejì tí wọ́n ní rárá látẹ̀sítẹ́sọ́kùn jẹ́mi àlùmáhàd ilá bìlwọ́fà wọ́n ní rárá ó dìgbà téèyàn bá ní sexual intercourse pẹ̀lú ẹ̀ kó tó láǹfààní sí gbogbo mahad àwọn tún almasis fífọwọ́kàn wọn yẹn wọ́n tún sí pé sexual intercourse not necessarily khabar títí yé now wọ́n tún wá ní an ibn abbas أنه كان يقول في الرجل إذا أرسلت عليه امرأته ثم طلقها فزمع فزعم أنه لم يمسها قال عليه نصف الصلاة wọ́n ní ibn abbas radiyallahu anhu opposite nǹkan tí sayyidina umar dálẹ́jọ́ ni ibn abbas dálẹ́jọ́ bí ó rí pé mas'ala yẹn mas'ala ijtihad ni ibn abbas òun sọ yí pé tóbìnrin bá jáde out of privacy yẹn tó wá sọ pé ọkùnrin ò wọlé o yẹn ni pé kò wọlé sí òun lára ibn abbas ní ìdajì sada kí ló máa now as far as group ẹ̀ sọ́ndà condition kẹta tóbìnrin máa fi gba owó orí ẹ̀ fúnni tó túmọ̀ sí pé òun sì sọ́dọ̀ àwọn tí wọ́n sọ yìí pé ó consulate ó consulate tó bá ti ní access sí privacy pẹ̀lú obìnrin yẹn o ká mú nímọ̀ pé ó ti ṣe náà ni now sheikh Al-Albani nínú sílsílà text ti Umar wọ́n dọ̀ afẹ́ tí ibn abbas nínú sílsílà wọ́n sọ ahẹ́ wípé àwọn ní tẹ́kìtì pé lóòótọ́ lóòótọ́ èyí tí ibn abbas sọ pé ìdajì ló máa gbà wípé ó correct afa wa ni kuntu ní abu malik law thabatat hadhihi riwayat an ibn abbas wa ibn mas'ud لكانت في مقابل ما ثبت عن عمر وعلي tó bá jẹ́ pé àwọn tẹ́kìtì ti ibn umar àná ti ibn abbas àti ti ibn masud ọjọ́ sí tí wọ́n bá wọ authentic ni a máa jẹ́ pé fíìmù kọ́bíl máa kọ́lá umar a máa jẹ́ pé text kan sọ pé kó san half ó ń tako text kan tó sọ pé kó san full ó wá ní ṣùgbọ́n o ti ibn masud àti ibn abbas yìí wọn ò sahih mm-hmm. ti umar ló sahih na ìyẹn mo ṣe wá ń sọ fáwọn ọkọ̀ mo ní fiqh èèyàn ò lè fi tíra kankan yàn ní fiqh kó má ní references míì tí a máa ṣe torí pé àfọ̀ ní fiqh eh, ọ̀nà kan tóun bá ń tọ̀ kò lè jẹ́ gbogbo ẹ̀ náà ló máa dán aláwọn nusus kan tipa tiẹ̀ náà lè má kà á tóun máa sọ kó dọ̀ríf tá a máa ráwọn tán nímọ̀ hadith jù lọ kó sahih tó ń gbà tóun ti sọ pé bóun ṣe reach position òun yìí o ibn abbas àti ibn Mas'ud àwọn dúró lórí pé obìnrin àgbà full àgbà half Umar dúró lórí pé àgbà full òun wá rí pé text Umar sahih tí wọn ò sahih àwọn tó wá nímọ̀ hadith dùn lọ́wọ́ ní rárá wọ́n lè the reverse is the case tí ó ti yé so òun tó sábẹ́ condition kẹta tóbi ló fi gba full depending on ibi tẹ́yìn bá wá fi sí èmi fọkàn balẹ̀ sáwọn tí wọ́n ní mọ̀ hadith jùlọ màá ní bẹ́ẹ̀ ni òun ka condition kẹta àwa gbàgbé masala ni tí àwọn àfáà ń ṣe ijtihad lé lórí so at least she will get half at most she will get full condition kẹrin ni ò ní dàlàyé lọ rẹpẹtẹ wọ́n ní iqamatu zawja sanatan fi bayti zawj walau bidun wata a ti sọ pé bí wọ́n bá ṣe full consummation secondly tọkọ bá kú before consolation thirdly àní tó bá jẹ́ pé eh, ó ní kádùwà pẹ̀lú ẹ̀ tí ó ti yé now condition kẹrin wọ́n ní tóbìnrin yẹn bá wà nílé ọkùnrin yẹn kó di ọdún kan ó ṣe consolation àbí kò ṣe consolation àwa wá text ẹ̀ kò sí text Abu Malik fúnra rẹ̀ wá ṣàlàyé ó lóun rò pé ìgbà tó máa máa fà sọ léyìí òní pé àfọkùnrin tí òbá gbádùn obìnrin òní wà nílé èèyàn fún ìdí ọdún kan kó má kú ni wọ́n ṣe òkè tó bẹ̀rẹ̀ wá kíni wàhálẹ̀ fún ìdí ọdún kan kò possible kó má consummate tí ò bá consummate àtẹ̀yẹ́ kálọ́wà àìbẹ̀ẹ̀kọ́ ni even tó wọn bá demand lady yẹn á ti ṣe nǹkan òrọ́lù àbáyé lady yẹn á ti wá kóhùn ní kálọ́wà pẹ̀lú ẹ̀ ṣé ẹ̀dá ọba ti sọ lẹ́lẹ́gbẹ̀ẹ́ tó bá ti ní kálọ́wà pẹ̀lú ẹ̀ tó sọ híhà ó ti wà ìdájú sí so ìgbà tó ń list as the four condition ó wá ṣàlàyé pé kì í ṣe ọdún kan fúnra rẹ̀ ló ṣe lọ́rùn yàn bí ó ṣe pé a expect pé nínú ọdún kan yẹn kò possible kí khalwa tó sọ yàrá ti ṣẹlẹ̀ so clear now um, ìkarùn-ún ìyẹn náà ò lẹ́rìí lọ títí ó ní tọ́lákùn fìrà fi márọ̀dùn mọ́t kọ́bùlẹ̀ tó fóònù ìdàtọ́lọ́kọ̀ọ́dún ìmúra tẹ́wọ́ التي لم يدخل بها في مرضه في مرض موته فرارا من ميراثها ثم مات فإنه يتقرر له المهر كاملا ọkùnrin tó fẹ́yàwó tó wà ń dùbúlẹ̀ àìsàn tó wá ń páyà pé tóun bá kú ọmọbìnrin yìí máa jogún ó wá torí tóun ò fẹ́ kó nípìnlẹ̀ ogún ó fi kọ́ àbọ̀ arínú mìíràn pé àwọn àfáà tó bá jẹ́ pé ó fi sá fún ọmọbìnrin yìí má jogún ni ògbọ́njọ lọ́wọ́ ọba lọ will compel him against his wish pé ọmọbìnrin yóò jogún á dẹ̀ gbà fún sàdáàkì tó wà ní ìdájọ́ sí so once again nípa àwọn conditions tó dè ló fi wà ní ìdájọ́ sí fún sàdáàkì eh, there are four or five of them one for reconciliation two tọkùnrin bá jáde láì ní for reconciliation three tó bá ní khalwa tó wà tó wà tó fún ní àǹfààní láti consummate four and five circumstantial nìwọ̀nyẹn tó bá jẹ́ pé obìnrin yẹn ti lọ́dún kan lé ẹ̀ ọ́ ó fẹ́ kọ́ láti fi dènà ẹ̀ ní sadaki ẹ̀ ní wallahu alam so a máa rest síbí tó bá di coming season of nikah a máa mú láti bi condition tóbìnrin ò ti ní gba sadaki rárá rárá. ṣùgbọ́n tọ́lọ́run ti sọ fún wa pé ká dùn wọ́n nú dídùn nú ẹ ni pé tí sàdáàkì ẹ bá jẹ́ hundred thousand kò ní gba hundred kò ní gba fifty ṣùgbọ́n má jẹ́ kó kàn máa lọ bẹ́yẹn wà nǹkan kan fún yẹn wà nǹkan kan fún yẹn ẹ̀fàǹfà tó wáyé láàrin àwọn àfà wọ́n ní wà nǹkan kan fún yẹn gan ọ̀nà yẹn ni àwọn tí wọ́n ní kì í ṣe ọ̀nà yẹn àmọ́ àgọ́ ájúmẹ̀ kan fi ní wà nǹkan kan fún yẹn fẹ́ni tó bá wù láti ṣe dáadáa nìyẹn tó bá ti sẹ́kọ̀ọ́ òun òfin òfin náà nìyẹn so mo bí ọlọ́run ọba kọ́lọ́run dá ẹ̀mí wa sí ayọ̀ next month must be having the next sitting on uh, the car ohun tó kù nínú fẹ́ràn òfin kan bíi ogún ìṣẹ́jú lọ so àwọn questions tá a bá lè gbà tí wọ́n wà straight to the point káwọn èèyàn má pọ̀ wọ́n fẹ́ bẹ̀ wá tá a bá kí ìṣá ìtàn àwọn bàbá wa bẹ̀ wá yí pé tá kí ìṣá ìtàn dídúró máa sọ̀rọ̀ ó máa ń dẹ̀ lọ́wọ́ ṣẹ̀dá ibi tá a wà yìí ààyè wa ni ààyè wa kọ́ hmm. wọ́n nífẹ̀ẹ́ wa wọ́n ní àjẹ́ntù àǹfàjọpọ̀ làwọn ṣe fààyè gbà wá bọ̀ tábà tí ń kórìíra bá wọn ẹ̀mí wọn máa kọ́ a ti sọ fún apá fẹ́ expand ibi báyìí ibi yóò gbà wọn sisters mọ́ wọ́n dẹ̀ ní ká fáwọn ní time fáwọn ṣe meeting lórí ẹ̀ àṣírí ti response wọn owó ká máa fi ṣe wọn ti bọ̀ aláṣírí ẹ̀ response yẹn la tí táwọn kọ̀ọ̀kan mú wọn tí o ní sùúrù tó pẹ̀lú wa tí wọ́n bá di pé à ń disturb àwọn ní à ní wọ́n ń parí wọ́n fẹ́ expand the canopy sí àpé it will work against us so à ń bẹ̀ wá pé torí tọ́lọ́run gbogbo ọkọ tó bá lè kó nira bá wọn káwọn náà àgọ́ ẹ̀ tí wọ́n bá ti ń kí ìṣá ìtàn kájáde wá sí ẹ̀ka tó máa sọ̀rọ̀ àwọn máa ń fẹ́ kí ṣáfà àti wíìtìrì jẹ̀ máa wọn gbọ́yàn yé nínú tí ọlọ́run bá ní kí wọ́n gbọ́yé so a tẹ̀fẹ́ bá wọn fa ìjìbà káwà kúrò mọ́ṣáláṣí káwà sí ẹ̀ka tó máa sọ̀rọ̀ so ẹ jẹ́ ká gba questions márùn-ún péré inshallah ẹ̀bá kú kọ́sùn fún ìyọ̀nà àná. yes tí collection bá wà láti wà sákè ìlú ẹjá kò tọrọ lọ. Now, number one, ẹkún ọdún mẹ́kì. Ẹ jẹ́ bèrè question yẹn sí lọ. Ṣé collection wà? ok. sadaki a ti sọ pé ẹ̀tọ́ ọmọbìnrin ni aspect wo ló dàbí mo ti sọ pé bàbá ló máa gbà láti ilẹ̀ àbí ok ohun tó lè fa sísọ bẹ́ẹ̀ ni pé in most places in fact di ọ̀la nílẹ̀ haúsá wọ̀nyí tí obìnrin náà máa ń kọ́lé lọ́wọ́ twenty ti yé àwọn kọ́lé yẹ kó dìtàmì ìlú lọ́mọ wọn fẹ́ gbà but bó ti jẹ́ pé tá a bá fẹ́ fún ọkùnrin náà níyàwó nílẹ̀ wá ń bì wọ́n á ní bàbá àkọ́kọ́ yẹn dà àbí bọ̀tíṣà àkọ́kọ́ ló fẹ́ yàwó wọ̀nyí ìkọlóni ó lè advice ọmọ ẹni torí fóun náà máa wá kó lé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló máa wá ń dictate pé tí ò bá fọ́mọ òun níye tó tó báyìí òun ò ní yọ̀ǹdẹ̀ but the correct thing ni pé ọmọbìnrin ló ní ìzákàlá ọ̀fẹ́ rẹ̀. question number one. sọ́wọ́n rẹ̀ aleykum salaam nígbà tí brother and sister nípìnlẹ̀ ìgbà tí bẹ̀rẹ̀ náà wọ́n pé àfẹ́ra wa àwọn lísì àwọn lísì àwọn ìgbìmọ̀ mọ́ ẹ̀ ló wà náà wọ́n ti àwọn items owó máa wà nínú àwọn items wọn sísá àti brọ́dà gbọ́ nípìnlẹ̀ pé owó tí wọ́n kọ sí ibi síbẹ̀ yẹn wọ́n kàn fi satisfy àwọn ẹbí ìyàwó rẹ̀ àti méjì àwọn náà but wọ́n gbọ́ yẹ pé òun máa wọ́n jọ ní agreement láàárín wọn agreement wọn wá jọ ní ni pé a fún wọn lówó tí wọ́n wà náà sí lórí afẹ́fẹ́ náà pé ó ti sanwó orí ẹ̀wọ̀ gbogbo yín ọ̀sẹ̀ ìdá rẹ̀ ọ̀kẹ́ náà ohun tí bàbá wa tí arábìnrin wa sọ fún ọkọ rẹ̀ ọkọ rẹ̀ pé nísìnyí báyìí nc ni mo ní mo fẹ́ sàtífíkẹ́tì bìtúrì mo ní mákàtí ọkọ náà sì gbà bẹ́ẹ̀ yóò tiẹ̀ tí ì ní tí ó fi ṣètò yẹn gbàdúgbà ó sọ̀kan pé ìjọba táwọn máa fi tẹ̀síwájú sí àlà ọlọ́run ṣe dáadáa nígbà tí wọ́n yí pé àwọn tẹ̀síwájú wá síta dìgbìmọ̀ àkọ́kọ́ dìgbìmọ̀ kejì láì ó ti bímọ tí ó tọ́lọ̀ fẹ́ fún ọ ti sọ pé àwọn ti balẹ̀ nínú báyìí ah. sísà ti wá káàárẹ̀ níbi pé tẹ bá ń gbogbo àtọ́kọ́ bá rán létí pé ṣé ò ní gba fọ́ọ̀mù ìbímọ ẹ sáà ní sùúrù ló sọ. so àtiwáyà fún bíbá yìí ti àwa ẹni tó bá ọdún dáa kó jẹ́ physical pain tangible pain kó má jẹ́ nǹkan tí yóò mọ̀ pẹ́ bẹ́ẹ̀ ah. àwa nílé àsọ̀kọ́ sísà pé ìwọ ló ti rẹ̀ yí o ọgbọ́n la fẹ́ já sí léèmù kankan tí o fẹ́ gbà ọ̀kẹ́ ó wá ní ọ̀kẹ́ nígbà lọ́pọ̀lọpọ̀ láì ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó pọ̀ rẹpẹtẹ náà ọlọ́run ò jẹ́ kó dọ́dọ̀ yín o ọlọ́run á máa fún yín máa ní ìjìnlẹ̀ náà kó má dọ́dọ̀ ọ̀là náà jẹ́ lọ́wọ́ wọn láì ó bẹ́ẹ̀ dọ́dọ̀ yín náà <laughs> sísá wa ní òkè nínú ilé tó ń kọrọ wọn. náà pàtó náà mo fẹ́ gbà á. náà lọ́dà náà wá tó fẹ́ pé ṣe bẹ́ẹ̀ tó lè lò lẹ́rú tó lẹ́rú. ẹ ṣe máa fọ́nrán ṣe pé mo ní àbí tó ní lẹ́rú. náà ṣé ìbéèrè tí mo wá fẹ́ yìí pé ṣé ìdúró bọ́dà ìlú jẹ̀ tó wáyà pé àti tí ọ̀nẹ́ àti èmi ìwọ náà lẹ́nu èmi ọ̀lẹ́ rẹ̀ yà. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé mo rí pé ọlọ́run mẹ́tò kọ́ máa jáde láyé nígbà tó ti pé kì í ti pé orúkọ sísà ló wà ní gbogbo àwọn documentation ní gbogbo àwọn documentation ó ṣe ni kí ìdúró wà nígbà tí bóyá ó lọ́ta bí i látàwọn àwọn ẹbí. yàwó ṣé ó pọn dandan kí bọ́dà wa lọ change gbogbo àwọn ọkàn ọkàn bọ́dà yọ̀ǹda fún un pé kó kò sí kó rẹ̀ ah, ọlọ́run tó sèmi ah. pé tí ó pọn dandan kó lọ change ownership àwọn documents yẹn so ìbéèrè méjèèjì yẹn sáwọn àlejò. Um, àkọ́kọ́ màá bẹ̀rẹ̀ láti ibi pé nígbà tí wọ́n send the list ìjọ sí sàdáàkì wà ń bẹ̀ àwọn nǹkan míì náà wà ń bẹ̀ kí làwọn àfa sọ nípa yẹn. wọ́n ní gbogbo tí wọ̀nyí kan bá béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ fẹ́ ọmọ ẹ̀ tó bá jẹ́ síwájú akdul nikah ni tó ti yé ká ṣe mọ́ pàtàkì fún ọmọ ẹ̀ kí nìdí wọ́n nítorí pé tọkùnrin bá wo pé òun fẹ́ ṣe dáadáa fọmọ yẹn tó wá òkè bàbá ẹ̀ ti bèrè igbó ti bèrè àwo ó máa dín dáadáa tó fẹ́ ṣe fún sísà yẹn kù tó bá jẹ́ pé two hundred thousand ló fẹ́ san tẹ́lẹ̀ bàbá nìkan ti béèrè pé kó mú hundred wá hundred tó kù ló láìpẹ́ lọ́kùnrin fẹ́ kó fún ọmọ tó pé nǹkan tó bá béèrè lọ́wọ́ ọkọ ọmọ ẹ̀ síwájú ákùdù ká ṣì mọ́ fún ọmọ yẹn wípé sàdáàkì ẹ̀ ti pín sí méjì o ìkan ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ìkan ń lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ so àwọn list wọn máa ń béèrè láti dé àwọn sisters yẹn èyí tó pọ̀ jù náà máa sọ pé àwọn kọ́ làwọn plan ẹ̀ o tó ti yé fáwọn òbí àwọn ló fi ránṣẹ́ but àwọn kan náà àwọn àfa wọn ní ara sàdáàkì wọn ní o nà wọ́n ní but tóbìnrin bá wá jẹ́ kó clear wípé rárá òun ò rán wọn bẹ́ẹ̀ nìkan nìgbójú wà pé ẹni tó sọ pé òun ò lọ́wọ́ sí o àfa má fún wọn ìwọ ló wá lè rò pé tó o bá ta púpọ̀ òní fún wọn ọwọ́ ẹ lè má tẹ̀ tí ọ̀nà ń wá tó wàá mọ̀ pé ìwọ ló ṣe sàrà ni ṣùgbọ́n tó bá jẹ́ lẹ́yìn akdùn nìka àwọn àǹfààní kò tiẹ̀ sí ìdúnnù yẹn gbogbo nǹkan tẹ́bí kan bá tọrọ lọ́wọ́ ọkọ wọn lẹ́yìn akdùn nìka àwọn ni wọ́n ní kì í ṣọmọ wọn tò wọ́n ní tí wọ́n gbà bí fọ́ akdùn nìka tí wọ́n bá gbà á ọmọ wọn ló ní tẹ́bí bá pín tí wọ́n mà tó jẹ́ tọ́mọ àwọn bá lóun fẹ́ kọ́kọ́ kó máa wà nínú tó máa dá padà fún ọkọ ẹ̀ ṣé ẹ̀ clear brother mi. ìkejì brother tó wá promise pé ok nc ló ní ètò rẹ̀ fẹ́ gbà ní sàdákì ni pé màá rẹ̀ ní higher institution mò ń fàyà pé ó ṣeé ṣe kó fẹ́ kó sábala ìkànnú àwọn nǹkan tá a discuss lónìí pé àfẹ́ ká ṣèlérí tó máa ní ọkùnrin lára ṣé ti of course díẹ̀ díẹ̀ náà là ń kẹ́kọ̀ọ́ ó ṣe é ṣe bóyá pé ta bá gboyé gbà yẹn ni àjẹ́ kó kílà sí sísá pá ní tó ń béèrè yìí àmọ́ bí nàìjíríà ṣe máa dà lọ́la tó ti yé béèrè nǹkan tó wà ní àrọ́wọ́tó tí mo lè fún ẹ màá ń ní skul kí yẹn má sí inú sàdáàkì kọ́lọ́hún ṣe ń rọrùn fún mi èmi náà fẹ́ dáadáa fún ẹ kọ́ tó ti yé so àkọlé mi pé àfẹ́ ká ṣèlérí sàdáàkì kó máa ní wá lára láti san ká wá nǹkan tó rọrùn láti san ká wá ní lẹ́dẹ̀ẹ́kẹ́ lágbára ọlọ́run a fẹ́ ṣe ìlọ́po ìlọ́po nǹkan míì tí sàgàn tí ẹ bèrè fún ìyẹn á jẹ́ free gift so that gbèsè yóò ní máa wà lọ́rùn wa now ìgbà kéèyàn ti wá promise ẹ̀ pé a ṣe bẹ́ẹ̀ òun ló wá rẹ̀ báyìí tí ò lè lọ hàn institution yẹn mọ́ kò yẹ kó jẹ́ choice ẹ̀ pé ní ti tó bá wù ló máa wá láàbọ̀ wá lọ́rùn sẹ́ẹ̀kọ́ mi brọ́dà tóun bá wá ní òun fi òdiwọ̀n iye tó máa ná brọ́dà láti fi rán school òun fi ṣí ilé tí brother ń kọ́ màá ní wẹ́ẹ́ tó wà contestable ó lè jù lọ ó lè má tó ṣùgbọ́n ó ṣe é ṣe kí sísá rò pé skul ọdún bíi mẹ́ta kó wọn fi gba dìgírì ó yẹ kó náà fà níye báyìí lòun ṣe rò pé ilé tó ń kọ́ náà wọ̀ ọ̀fẹ́ so brother náà ní rárá pé rárá value ilé yìí ó ju tí mo rò pé màá ná lé ẹ lórí tó o bá fẹ́ lọ skul lọ ṣùgbọ́n tí brother bá wá wò pé òkè ebó náà lòun níyàwó tóun bá kú kọ́lé fún ìran ọkùnrin náà ló ń kọ́lé fún obìnrin tó ti yé pé epo òun ka òun fẹ́ ṣe fún un in that situation property ìyàwó yẹn ni o ó dẹ̀ make sure wípé òun effect change of documents tó ti yé torí pé eh, ọlọ́run jẹ́ ká gùn lẹ́mìí lórí dáadáa tí kú bá ṣáájú àwọn ẹbí ò fẹ́ mọ́ ní ẹjọ́ sọ pẹ̀lú sísà in fact ẹbí ò tiẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ eléyìí àárín àwọn atágbọ̀ yé wà fún láti lè máa sọ wí eléyìí tó nǹkan tí mi ò bá bẹ brọ́dà tó kó ṣe nígbà tí sísà ti chéyìn kúrò lórí nǹkan tó ṣe ládéhùn tẹ́lẹ̀ kóhùn fẹ́ ṣe tí kìí dẹ́ ṣe pa àwa láàárọ̀ torí pé difference wà láàrin akọ́lé kalẹ̀ àtàwọn yan school ẹni táwọn run school ó lè jẹ́ pé à ń ṣí pé lóṣù kan ó máa pọ̀ sọ níbi twenty thousand ṣe àpé twenty thousand yẹn every month kìí tó fẹ́ gbà ní kìí ọkùnrin lè wọ táníkà lòun bọ̀ kò ní burúburú kó o má di twenty thousand ṣàjọ each month tí a ti graduate òun á ti ra ká ó yàtọ̀ fún gbówó tí mo ti ṣá tí mo fi kọ́lé kalẹ̀ so brother ni kó negotiate pẹ̀lú sister yẹn kó wo nǹkan míì tó máa rọ̀ lọ́rùn jùlọ ìbò ń bẹ pọ̀ tó bá wá jẹ́ pé ọlọ́run ní kí dáadáa sọ̀rọ̀ àbúrọ́dà tóun náà nírètí pé ọlọ́run ò ní kílẹ̀ ó le débi àìnílé kọ́lé mi ló ṣe fẹ́ yọ̀ǹda bẹ́ẹ̀ ilé ò tí ì pọ̀jù tí wọ́n lè fún ìyàwó èèyàn lọ sọ àwọn àbẹ̀rọ̀ fún bọ́lá ń pé bóun náà ṣe wá lágbàkẹ̀lé náà ọlọ́run ọlọ́run má jàkulẹ̀ ọlọ́run kọ́lé dáadáa fún un wọ́n wá gbé ìgbésẹ̀ tí property yẹn á fi jẹ́ sísítà yẹn ìgbésẹ̀ rẹ̀ ni pé á change àwọn document yẹn tí ò bá ní í ṣe é kó lọ padà negotiate tó bá máa ṣe é kó effect change yẹn. question number two. tẹ́lẹ̀ aleykum salaam rahmatulah ẹ̀tàn kìíní yẹn ẹ̀tàn kó tán náà kúrò lókè kẹtàn wá tàn sálẹ̀. lórí sí hadith kan náà ìjọ ọ̀fẹ́. kí ni um, lè lè fún àwọn akẹ́kọ̀ọ́ torí pé ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń ṣe bí lọ́wọ́ sáyé lórí ọ̀nà àbí nǹkan bẹ́ẹ̀ ní ọ̀fẹ́ rẹ̀ tí ìsìláà bá wáyé láàrin àwọn àbá lórí àdìtọ́sọ ní ìfọ́dọ̀ yìí fẹ́ni tó bá ní àwọn màbádì ilm àwọn fundamentals téèyàn fi ń dá bá àfa àṣírí conclusion lórí hadith mọ́ òun ká afẹ́fẹ́ tó bá jẹ́ tọ́lẹ̀bẹ̀ ilm ni pé kó wo ẹni tó sọ kó sahih kí ló mọ síhà lórí ẹni tó sọ kó da'if kí ló mọ dọ́rùn fèrè lórí tí ó ti yé aṣọ́fàlà gbani nígbà míì tó bá fáláfà àwọn àfájàǹkàjàǹkàn bíi àgbáhábí bíi ibùdó kọ́yìn ó máa ń sọ yí pé bẹ́ẹ̀ ni ẹni báyìí báyìí báyìí báyìí tí wọ́n sọ pé tẹ́kọ̀ mi wọ́n confuse orúkọ ẹ̀ pẹ̀lú ẹni báyìí báyìí báyìí báyìí tí kì í sí iṣẹ́ ẹ̀rí pé confusion ni òun rèé mo wá ní kóòtù ibi tí wọ́n ti pè é sálẹ̀mù tọ́wíìlù tí a pè sálẹ̀mù tọ́wíìlù bàgàdádì nìyẹn sálẹ̀mù tọ́wíìlù ti nọ́sùn lélẹ́yìí so èèyàn á mọ̀ pé òkè nígbà tí bàbá sọ pé hadithi dọ̀if àwọn reasons tí wọ́n fi sọ pé dọ̀if tẹ́lẹ̀ tọ̀wọ́n tó sọ pé sọ̀hìn tó ti ṣe mistake rèé ìyẹn la fẹ́ fún tọ́lẹ̀ bẹ̀rẹ̀ but ẹ má jẹ́ tàn yín hmm. ọ̀pọ̀lọpọ̀ wa àti lè ṣe fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́yẹn bó ṣe kéèyàn ṣe nìyẹn o ìyẹn lọ́kàn máa fi balẹ̀ pé mi nǹkan déédéé ṣe tàkìlìdì wọn ṣùgbọ́n àwọn àfọwọ́dé hadith gan àwọn náà máa ń ṣe tàkìlìdì ara wọn láwọn abala kọ̀ọ̀kan tí àfa sọ pé lọ́sùn yìí àfa yìí mo wá òun kì í ṣe báṣu ẹ̀ wọ́n ti tàkìlìdì lẹ́wù fún àwọn àfa táwọn náà bá rí i pé wọ́n jẹun yó tó ti yé wọ́n ní sọ̀háhà ògbàbí àzáhábí sọ pé sọ̀hí torí báwọn náà fọkàn balẹ̀ sí àzáhábí àwọn ò tí ì ráyè yẹ̀ wò tó ti wọ́n fẹ́ fi ṣe istidla nínú àwọn ṣe àbá àlùbá nìbọn àwọn kọ̀ọ̀kan àbẹ́ ẹ̀ tó sọ pé lẹ́mtẹ̀ tí mo dẹ̀ra sẹ́tù pé àwọn ò tí ì ó máa ń ṣẹlẹ̀ tó ti yé fún ìtópọ̀jù nínú wa tá a láǹfààní láti mọ àwọn principles yẹn the best ta lè ṣe náà ni pé àwọn tá a bá ròyìn pé ọlọ́run ní kí wọ́n fi ẹsẹ̀ mẹ́wẹ̀ wá di rẹ̀ mú nínú hadith ọkùn wọn subhanaka allahumma ẹ dákun tó lọ́lẹ́ má bínú àní lè padà wá lẹ́yìn ìṣá ọlọ́run kọ́ wa kó dẹ́mi wá sí again the next half hour in three weeks time. question tí mo ń béèrè fún dáhùn lọ yìí ọlọ́run jẹ́ ká sí dáhùn ẹ̀gbọ́n subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha